a kú ọjọ́ mélòó kan gbogbo ẹ̀rọ ìrẹ̀ta ọlọ́run kábíyèsí olódùmarè kábíyèsí fa kàdúpẹ́ lọ́wọ́ gbàdúmọ̀lẹ̀ nípa ọdún èṣù tá a fẹ́ ṣe a fẹ́ sẹlẹbírẹ́tì bàbá wa ni ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá jẹyọ lórí fídíò fọ́nrán fídíò tá a ṣe pé a fẹ́ sọdún èṣù táwọn ìwà tó wà wíwá kọ́mẹ̀ntì yẹn mo fẹ́ sọ̀rọ̀ sí torí ọ̀pọ̀lọpọ̀ ò èèyàn tí èṣù láàlú jẹ́ ìyẹn èyí gẹ́gẹ́ mọ́ sọ̀rọ̀ sí àkọ́ ni pé àwọn kan sọ pé èṣù ọ̀daràn ni ọ̀daràn ni kì í ṣe èṣù ọ̀dàrà ẹjọ́ ẹjọ́ tẹ̀yìn tí gbọ́dọ̀ ní dáko èṣù ǹjẹ́ gbọ́ èṣù ọ̀daràn rí ṣé ọ̀daràn ni wọ́n pè ní àbí ọ̀dàrà ọ̀ràn ara ṣùgbọ́n iṣẹ́ tí ò jọra wọn ṣùgbọ́n ẹmọ́lẹ̀ tí ó borí ikọ́ jẹ́ kò ní kọ́ bólórí ṣe kọ́ a sọ èṣù ọ̀dàrà abániwárà táwòrìdá ẹnìkan wáyé pé irọ́ èso ọ̀daràn ni abániwọ́ràn ta a rí ó ní ọgbọ́n báyẹn wọ́ràn téèyàn náà rí a pé èso ọ̀daràn wà ní ọ̀daràn ọmọ Yorùbá láwọn tí sọ̀rọ̀ yẹn o ọmọ Yorùbá ni wọ́n o sọ àwọn tó yẹ pé ó mọ báyàn wọ́ràn ni ṣé ẹ wá bá mi bí pé ṣé èṣù ọ̀daràn láǹpẹ́ ni àbẹ̀ṣù ọ̀daràn àbọ̀daràn táìpẹ́ wáyé kò sọ̀daràn láǹpẹ́ ẹ̀ kó sọ pé ara ní dá dáná ipa hmm, èṣù ẹ̀ẹ̀kan eh, láwọn irúmọlẹ̀ tó lágbára jù ni tọ́nu mi láti fẹ̀nà jù ní lọ́bẹ̀ ẹ̀sùn padà sí ibi tí mo lọ gangan ibi tí mo lọ gangan wá rè àwọn kan sọ wípé ah, eh, èṣù tẹ́ ń sọ yìí kí ló tó fi mọ́ sọ pé èṣù mọ́ ṣe mí o ọmọ ẹlòmíì ni ó ṣe ipe tó a jẹ́ pé wọ́n sọ pé èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe dájúdájú èṣù iṣẹ́ ẹ̀bí ní í ṣe oníṣẹ́ àríyá kan ti ń ṣe ẹni tí a bá mọ́ ṣe èèyàn tí oníṣẹ́ àríyá kan ti ń ṣe àfi kó ṣe èèyàn lọ hmm, ẹ̀yin ló wá fẹ́ mú mi sọ̀rọ̀ yìí ń pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yin ló kọ sẹ́lòmíì ó yá ká kọ́ bẹ̀rẹ̀ látòrí láti inú bíbélì àti tó máa sọ̀rọ̀ Allahu táwọn gbàgbọ́ nù ẹ̀ wọ́n sọ pé ah Allahu akbar Allahu téèyàn bá kú wọ́n sọ pé iná ẹ̀wọ́ ẹ̀ iná láìwá iná lẹ́yìn rajiun ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ lápadà sí nípa àwọn kírísítẹ́nì náà táwọn sọ̀rọ̀ God tiwọn náà wọ́n sọ pé God Almighty God can kill God can ṣe kan òyà God can he he can kill. ok ká kọ́ sọ̀rọ̀ lórí ẹni tẹ́sán pé ló dá wa tẹ́ bá ti ríṣẹ́ dáadáa ẹ àtibútù ẹ̀ mọ́ god àtibútù mọ́ allah tá a ríṣẹ́ àìdáná ah ẹ̀ lọ́pẹ́ ah iná láàyè iná láàyè iná láàyè ìrìn àjì hùnù ẹ sọ ah, ẹ àtibútù ẹ̀ mọ́ nígbà tó wáyé pé ẹ̀ ń tẹ́ sọ pé ó dá wa ó ń ṣe burúkú ó ń ṣe rere tẹ́gbọ́ ẹ̀ ń tẹ́ ló dá wa ní o ó ń ṣe burúkú ó ń ṣe rere tí nǹkan tó wá tí ẹ̀yin bá lọ bìṣìlọ́wọ́ náà pé ah èṣù ẹni báyìí ṣe nǹkan kan fún báyìí fún mi o ah ṣe dáadáa fún mi èṣù o kó bá ẹ kó bá ṣe àìdá fún ọ̀tá mi o èṣù mọ́ sèmi o ọ̀tá mi ni o ṣe o mọ èmi ni mọ́ o ṣe ọ̀tá mi ṣé ìwà tí èṣù wá wù mẹ́un ṣé wà tí ọ̀dà ni nítorí tá a wa nù táìpé wà tí ọ̀dà ni dájúdájú bí gọ́ọ̀dù àti aláwo tó náà bá ti pààyàn tó jẹ́ àwọn kan lá lónìí tó pa àwọn kan lónìí àjẹpọ̀ àti òdàlú náà wò tó ń bá lè mọ jiyàn tó a lè tó a lè dápé gọ́ọ̀dù àtàlà yín lè mọ pẹ́ tó wù kó mọ jiyàn tó wù ó lè ní kẹ́ni kó sórí ire kẹ́ni kó sórí ibú ẹni ẹnìkan ní kúrò àárọ̀ ká lè pé ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ lápadà sí ipò náà lọ́ba tó lágbára jù tó ń pa ní tó a jẹ́ pé alẹ́mọ́ àtìbùtù kan tí ò dáa mọ́ káàkiri láti afẹ́ sọ̀rọ̀ gọ́dọ̀ àgbàlá yẹn àìfi nǹkan tí ò dáa rò yẹ ah ní tí mo sọ yẹn káàkiri sọ̀rọ̀ àwọn òkè fi nǹkan tí ò dáa rò yẹn àìpé àmọ̀ ah, dúpẹ́ lọ́wọ́ náà ni pé ah, kò ṣe o àṣìkí náà kìnnà àdúpẹ́ àṣìkí báyìí o kí wáyé táyé pé èèyàn tí ẹ wá ní gọ́dọ̀ àtàlá yẹn dá ó wá ṣe nǹkan kan ẹ wá fi mọ́ ẹ fẹ́ mọ́ ẹ wá ṣe nǹkan kan ẹ̀yin lẹ́lẹ́ ọbẹ̀ lọ́wọ́ ẹ̀bùn kó ṣe báyìí o ẹ wá fi mọ́ fi àbúrú tẹ ní kó ṣe yẹn wípé à dákun tẹ́lẹ̀ súnlé ní jẹ́ pé à mọ́ sí mi o ọ̀tá mi sí o ká fẹ́ mọ́ fi ròyìn ẹ̀. mo wá mú átríbùtù èṣù láàlú mo mú lọ átríbùtù God and Allah. ẹ ẹ ẹ ẹ kọ̀ǹpìà ẹ̀ nínú Quran ẹ wá dúró àṣẹ tí Allah pa pé à ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tán hine ti bá yín àwọn tó fẹ́ pa yín ẹ pa wọ́n padà inú kúrán ló wà àwọn tó fẹ́ pa yín ẹ pa wọ́n padà àwọn tó fẹ́ pa yín ẹ ẹ àwọn tó fẹ́ pé ó ń ṣe dáadáa nu wọn ẹ ẹ lè fi àwọn kan sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àbíkẹ́ gbóló àwọn kan mi ò sọ láti ibẹ̀ sì jẹ́ ohun mo kàn ń ṣe mo ṣàlàyé ti nípa pé dídá àtàìdá ni o wípé tẹ́ pé tí ẹnìkan bá ti bá wà tó a ti ṣe nǹkan kan tí ò dáa ǹjẹ́ ni ok ó fẹ́ ṣe nǹkan tó dáa ó fẹ́ dùn òwò à ah, ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ gbé yín débẹ̀ gangan báyìí ok ó fẹ́ dùn wọ́n nú bó ṣe dùn wọ́n nú yẹn inú ẹ̀ nìkan ọ̀mọ̀ràn bàjẹ́ tẹ́sùn bá fẹ́ dùn wọ́n nú bó ṣe dùn wọ́n ó ṣe é ṣe bí ó ṣe dùn wọ́n nú kí inú ẹ̀ nìkan ọ̀mọ̀ràn bàjẹ́ torí pé bàtí ó sì dùn wọ́n nú àwọn kò fẹ́ kí inú jẹ́ ó dùn nígbà tẹ́sùn dùn wọ́n àwọn ò kí wọ́n kan láyọ̀ èṣù mọ́lẹ̀ kò kò kò ṣe é ṣe kéṣù tí ó dáa kọ́ọ̀dù mọ́lẹ̀ wá fi sọ̀rọ̀ tímọ́tímọ́ kìí ṣe kí ṣíṣe òde yẹn tí ò da kólódùmọ̀rẹ́ wà nífẹ̀ẹ́ rẹ kólódùmọ̀rẹ́ wà kó gbàgbà ara yìí lé lọ́wọ́ ẹ̀ tí ò da olódùmọ̀rẹ́ kó gbàgbà ara yìí lọ́wọ́. bá a ṣe wá ń tó ń kọ́ àtàn tó ń kọ́ ń kọ́ àwọn ọmọ àlejò bá ń parẹ́ àtòkọ́ ń kọ́ àwọn ọmọ àlejò bá ń parẹ́ wọ́n sì ti ń parẹ́ tipẹ́tipẹ́ ìdí tó fi ń parẹ́ ni pé nídìí káwọn ó ba èṣù lálùjẹ́ làwọn ti ń jẹun níbi kí wọ́n bà Ṣàngó jẹ́ làwọn ti ń jẹun níbi kí wọ́n bó kọ Ògún jẹ́ làwọn ti ń jẹun níbi kí wọ́n bó kọ làwọn ti ń jẹun níbi kí wọ́n bó kọ làwọn ti ń jẹun wọ́n máa parẹ́ ni ṣùgbọ́n fáwọn tó jẹ́ fírítíkà fáwọn tó lè dánú ara wọn rò táàtì àwọn kan ti wà kádúpẹ́ lọ́wọ́ Olódùmarè kìí ṣe mí náà kìí ṣe mí torí ó máa ń dùn ó máa ń ká mi lára pé ó ṣe jí mi mo sọ gbọ́rọ̀ kìí ṣe ṣíṣẹ̀ṣe yìí ò mọ́ gòkè kámọ́ ráwọn abá wa bí aláìda làwọn ti ń jẹun ẹ jọ̀ọ́ tá a bá kọ̀rẹ́ ti borí ọmọ Yorùbá padà tó dúró tó bá mọ̀nà níbo làwọn ti fẹ́ mọ̀ jẹun nípasẹ̀ dé yìí tá a bá ti ń kọ́ níṣe làwọn ọmọ parẹ́ nínú Bíbélì nígbà tí gọ́ọ̀dù tó ní kí Nóà kọkọ̀ Nóà kọkọ̀ ó wá sọ pé káwọn kan kí wọ́n parẹ́ káwọn kan ó ní káwọn kan kí wọ́n parẹ́ káwọn kan wọnú ọkọ̀ ajáná sì lọ́mú létí èyí náà tó di kíní kan nù bíbélì yìí <laughs> ọwọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn kí ló dì ṣẹ́gbọ́ ta ló sọ di yọ sọ́lọ̀ nǹkan ni ṣé God kọ́ ló sọ di yọ ni ǹjẹ́ fi ǹjẹ́ ní iṣẹ́ tí God ṣe mẹ́wọ̀n ǹjẹ́ fi wá àìdáhùn ǹjẹ́ fi bí Hmm, káwọn àwọn ìlú kan nígbà tó kú mbẹ ó ń rọ̀jò náà bọ̀ lẹ́yìn sáwọn tó dá síbò tó dá wọn oúnjẹ fi wá àyè táwọn oúnjẹ fi bí. tí prọfẹ̀tì Rasulullah ìbáṣe yẹn kan ǹjẹ́ nǹkan tó ṣe tó kù díẹ̀ káàtó ǹjẹ́ mùsùlùmí mọ́ sọ̀rọ̀ ẹ̀ láti fi bàá jẹ́. ẹ máa gbọ́ àwọn ẹni tó bá nífẹ̀ẹ́ ta ọlọ́run tó nífẹ̀ẹ́ ètò yìí kó mọ̀ retí pé mo fẹ́ bẹ̀sìn kankan jẹ́ kó mọ̀ fi gbọ́ bẹ́ẹ̀ tó àfọ tí mo fẹ́ bẹ̀sìn jẹ́ gbọ́ ọpọlọ ẹ ti dàrú ọpọlọ ẹ ti dàrú o tí mo sọ átìbùtù èṣù ni mo sọ ẹni tó àfẹ́ ti pé ẹ o tún fẹ́ ti gbó ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ o tó fi gbọ́ ọpọlọ ẹ ti dàrú tó tí mo sọ ni tí ẹ bá ti mọ átìbùtù nǹkan tí ò dá mọ́ God and Allah mọ̀ pé tí nǹkan tí ò dá bá ṣẹlẹ̀ kò lè sẹ̀yìn God and tí dára bá ṣẹlẹ̀ kò sẹ̀yìn ẹ̀ kìí pé èṣù láàlú tí mo lọ bá pé èṣù dákun ṣàánú mi àwọn tí àwọn ọ̀tá mi ẹ̀yẹ méjì wọ́n gbérí àwọn ọ̀tá mi bá ń ṣe wọ́n ó wà máa tibú tẹ̀mí súpẹ̀ torí pé ó ti sọ táà tẹ̀mí fún mi àwọn ò síríọ̀sì nìyẹn náà tí mo kọ ayé vice versa ni vice versa láyé náà tó ń da fáwọn kan ní side bíi ọ̀dà side díẹ̀ àìdá ni náà ah, side kan ní dáadáa side kejì àìdá ni ayé bọ̀dá mi olú ó ní is that plus or minus nínú kó plus fún ọ̀kan bíi kó minus fún àwọn kan is that plus or minus ok wọ́n mo jáde ní prison wọ́n ra mọ́tò fún mi mo fẹ́ sọ mo fẹ́ sọ ntí ntí gbogbo plus or minus pé tó bá ti dá fáwọn kan ìdàkejì ẹ̀ kó mọ̀ dá fáwọn kan náà ni ok mo jáde ní prison wọ́n ra mọ́tò fún mi náà tó wá ra mọ́tò fún mi àwọn kan mi ì dákọ ẹ̀sìn kan o mi ì dákọ ènìyàn kan o àwọn kan tó ra mọ́tò fún mi àwọn kan inú wọn dùn pé eh, tààrọ lọ́hùn ọpẹ́ o ah, bó ṣe jìyà lẹ́wọ̀n yẹn ah, wọ́n ra mọ́tò fún ah, bọ́lá ṣe mọ́ ṣiṣẹ́ náà nìyẹn inú wọn dùn wọ́n ju ọjọ́ pẹ̀lú mi ṣùgbọ́n ló tún bí àwọn kan pé ẹ ṣe ara mọ́tò fún lọ́wọ́ tẹ́ ẹ kẹ́ ẹ dákúnlẹ̀ kẹ́ ẹ wọ̀nyẹn lé lé lọ kẹ́ ẹ mọ kó kòbókò fún lójú àwọn yẹn ìbílẹ̀ ṣe lójú ẹnìkan tí kò ń kí online tírù rẹ̀ báyìí lójúmọ́ tó pè lórí ẹbí ìbílẹ̀ ṣe o lójú ẹnìkan tí kẹ̀ sí fídíò lójúmọ́ ìpé ẹmọ kìrìkẹ̀kìrìkẹ̀kìrìkẹ̀ ìbílẹ̀ ṣe o bó ṣe já sí oró lọ́dọ̀ tèmi báyìí ó ti di ibi lọ́dọ̀ ọtí ẹ̀ kí ló ní mọ́tò lọ́wọ́ ta ọlọ́ kó bẹ̀rẹ̀ sàlàwà fún àbẹ̀ni ahmed alájọbí ọ̀dà alájọbí ọ̀dà alájọbí olójọbí wa tó ní kí inú mi kí títẹ̀ bá ti bàjẹ́ ní kí ló tó mọ́ dùn ìwà alájọbí ò nìyẹn tó ní pé tínú mi bá ti bàjẹ́ tínú mi bá ti bàjẹ́ ní kí ló tó mọ́ dùn mi lọ́bẹ̀ yẹn mi sọ̀sẹ́ nìyẹn kan o mẹ́sẹ̀jì tí mo gbé wáyé ọ̀nà bí tó lọ́ọ̀dù yẹn ní pé tí wọ́n bá tí ìkan bá da fẹ́nìkan ọ̀dà ṣàìdí ẹ̀ lẹ́yìn tí ó fẹ́ kó da fún ẹni yẹn ibi lọ́lọ́run ṣe fóun tiẹ̀ àìmí mókè ẹni tí ó fẹ́ kí n mókè ibi ló jẹ́ lọ́dọ̀ rẹ̀ ó sáré pé òṣùwọ̀n láàlú ó wá ń gbé mi ìwọ tó sì fẹ́ kí n gòkè ọ̀nà ah, sàìdẹ̀ náà ni ó tọ́nù sí ẹ̀ náà ǹjẹ́ ìwé wa jẹ́ pé ǹjẹ́ ìwé wa tó ká mọ́ fi irú ọ̀rúfẹ́ ọ̀rọ̀ báyìí sọ pé èṣù kìí ṣèyàn gidi wípé èṣù mọ́ ṣe mí tí n bá rí pé èṣù mọ́ sí èmi ọmọ ẹlòmíì ni ó ṣe tí bá dùà mo fà sọ́dọ̀ tèmi ni mo fẹ́ pé sọ́dọ̀ ọmọ ẹlòmíì tí ó fẹ́ kémi ó lọ mo rò pé ó lè ṣe bí ó lè ṣeré bẹ́ẹ̀ sì làwọn àti Ọbàtálá náà àwọn náà lè ṣe bí wọ́n lè ṣeré àwọn náà jó dá fún mi o mọ́jọ dá fọ́ta mi o jó dá fún mi o iná lórí ọ̀tá mi o fáyà lórí ọ̀tá mi o òun jẹ́ yun ṣépè ni mo mú ojú mo kọ́ síra mi mo kọ̀yìn sí ẹni tí ó kó dá fún mi àwọn nǹkan tí a ń sọ ní ṣùgbọ́n lójú àwọn tí ó tó fẹ́ kí ìṣẹ̀ṣe ó panu tí ó fẹ́ kí ìṣẹ̀ṣe ó gòkè tí ó fẹ́ ká jẹ́ èèyàn tí ó fẹ́ ká ga kò sí bẹ́ẹ̀ fẹ́ sọ o a lè mọ̀rọ̀ sọ lójú ọ̀tẹ̀ èèyàn o kò sí bó ti fẹ́ sọ. kínú kínú kínú ọ̀tá èrò tó lè dùn àfi tẹ́mi yẹn bá bọ̀. gbọ́dọ̀ hmm, pé yẹ́s hmm, n tá fẹ́ gangan nìyẹn ọdún ah, ọ̀tá rẹ náà yóò sunkún èké o yóò sunkún èké pé olóyìnbó ah, sì yóò sunkún yóò sunkún dé ni yóò máa ká àjẹ lọ ni yóò sunkún dé ni yóò máa ká àjẹ lọ ni gbọ́dọ̀ ayé ṣe rí nu ti bi ti rẹ̀ ayé ẹni tó da ó ti da pé kíbi ó fi ibi kan kíbi ó fi ibi kan ṣùgbọ́n tíbi bá ń fi sọ́dọ̀ tíire bá ń fi tì ọ̀dọ̀ ẹni tíire tọ́ sí ẹni tí kò fẹ́ kiri ó bá ẹni tí rétọ́ sí ibi ó fi ọ̀dọ̀ ẹ̀ bí bá fi sọ̀dọ̀ ẹ̀ ǹjẹ́ àìda lẹ́nu tó kó wa jọ lọ́ba Olódùmarè tó kó wa jọ ṣe. èyí ni mo fi wé ọ̀rọ̀ èṣù láàlú tó bá ṣeré fún mi tíwọ tíwọ tó sì fẹ́ kiri ó bè mi tó bá ṣe bí fún ọ ǹjẹ́ àìda tó ṣe fún ìyún fún ìwọ ọ̀hún láàmú fi ròyìn ẹ̀ mo ṣẹ̀ lábọ́rú làbọ̀yè làbọ̀yè bọ́ ṣíṣe.